oògùn ọ̀rọ̀ ìlera wa ṣe pàtàkì. ìlera oògùn ọ̀rọ̀ ìlera wa ṣe kókó. ẹ súnmọ́ bí kẹwàá. lónìí àrùn onífilẹ̀ wá ṣe bùgbé. ẹ kú dédé àsìkò yìí o gbogbo etí tó ń gbọ́ mi orúkọ mi ní bọ́láńlé akíjọbí aláṣẹ àtòlùdarí iléeṣẹ́ leadwell alternative therapy tí a mọ̀ sí alájà tẹ́ntẹ́ ìyá alágbo international ó ṣètò dojú àdúrà tìmí ó ṣètò dojú àdúrà tìmí ìwọ ló ní kí n lọ mọ́ jáwé ìwọ ló ní kí n lọ mọ́ wá gbò ó ní kí n fi ṣètọ́jú àwọn èèyàn ọlọ́run ó ṣètò òdójú àdúrà àti mí alihamudulilayi ọ̀rọ̀ ewé àti egbò mo fẹ́ sọ lónìí àwọn èèyàn pè mí ní àwọn ẹ́písòdù tá a ti ṣe ti kọjá especially níjọ́ tí mo sọ pé ewé ń sọ̀rọ̀ tèmi àti Abíọ́dún tá a jọ wà lórí ètò tí mo ní ewé ń sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ nípa ewé kòdélẹ̀ yìí rí hmm kò délẹ̀ yìí rí àwọn èèyàn bá pèmí pèmí ẹjọ́ alájà kí ni jẹ́ kò délẹ̀ yìí rí mo lẹ́ni tó bá mọ̀ ntẹ̀yàn bá mọ̀ lèèyàn mọ̀ ntẹ̀yàn ò mọ̀ ojú èèyàn lọ mo fi sọ pé gbogbo commonwealth tí a lè sọ tí ó máa ń wù ní ẹ̀gbẹ́ ilé wa àṣẹ̀dáadáa láti fi jẹ́ kó jẹ́ oògùn fún wa ni bí èèyàn bá dẹ̀ ń lo ewé àti egbò ẹ̀ mo máa ń sọ wọ́n máa rò pé gbogbo ẹni tí máa ń lo ewé àti egbò tí máa ń ṣe àbí tó máa ń lo ẹ̀ṣẹ̀ ni rárá ó wà nù bíbélì ó wà nù kùránì bẹ́ẹ̀ ni kò sí ẹni tó lò tí ò rí ìyàtọ̀ ewé àtegbò kò dìgbà tí ó bá di wípé o bá ń ṣe ẹ tó bá wà ọkọtìkì tó ṣe pé òun ṣiṣẹ́ awo àbó òun ṣiṣẹ́ kó tó di pé o lè wé àtegbò ìwọ tó bá ti jẹ tó bá ti jẹ ewé dúró lẹ́yìn ìwọ tó bá ti jẹ ẹ̀bà ìwọ tó ti jẹ yán ó ti jẹ gbò ìwọ tó jẹ̀bà ó ti jẹ gbò ìwà tó jẹwé dú tó jẹ̀fọ́ ó ti jẹwé so gbogbo eleyi la fi sọ fún gbogbo èèyàn wípé láfihàn láti mọ̀ pé ewé àtegbò ti kọjá bẹ́ẹ̀ ẹnìkan ò lè fẹ́ nìkan náà ṣe é rí ń sìn ẹ má jẹ́ ń o ẹ wo àwọn multi levels bó ṣe gba nàìjíríà kan gbogbo ẹ̀ mo lọ sí Malaysia ngbà mo dé Malaysia ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pẹ́fọ́ tá à ń pè ní ẹ̀fọ́ gúre tá a mọ̀ sí fáfá leaf ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé náà papọ̀ náà fi ṣe bánsàmù fọ́wọ̀n kan tí wọ́n lò tán sì ràn lówó gégégégé tó pé àṣìjọ kọ́ṣẹ́ ń bì kan náà ni àwọn náà náà dẹ̀ wọ́n ti ti mọ̀ wá wípé a ti gbà pé bí barista ti sọ pé bí olóyìnbó bá ń ṣe nǹkan tó dùn tó da tí yorùbá bá ṣe tó da àwọn èèyàn ò ní fẹ́ràn rẹ̀ nítorí pé a pé èèyàn dúdú ni but ewé àtegbò it has come of age gbogbo èèyàn ti mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lò gbogbo ìwé àtegbò tá à ń sọ ẹ̀ ń jóni tí mò ń sọ gbogbo ẹ̀ ló wà nù kínní yìí àwa tá a bá kọ́ṣẹ́ rẹ̀ mo dẹ̀ máa sọ pé gbogbo àgbo kọ́ ni mú mu ayé ìjọ ìtàn bàbá wa bá mú wọn á lọ sóko wọn á lọ ṣiṣẹ́ gbogbo talin toxins tó wà nínú àgbo toxicology rẹ̀ wọn ò yọ o gbogbo àgbo kọ́ ni mú mu gbogbo ètò àtò sórí tébù àwọn ìjọba fọwọ́ sí o kódà àwọn Nigeria Medical Research Institute wọ́n tún fún wa ní ìgbé pé àwa àwa ṣe àyẹ̀wò àdáńdẹ̀ rí pé oògùn atọ́nìkì ni so láfi sọ fún gbogbo èèyàn wípé mera herbal products it is well standard herbs tó ṣe pé èèyàn lè lò fún àwọn onírúurú àrùn bẹ́ẹ̀ ni ẹ wo tọwọ́ mi ojújú ọwọ́ mi à ń pè ní fibrotin kí ni à ń pè ní fibrotin oògùn fibroid ni gbogbo ẹni bá ní fibroid àpẹẹrẹ orí pò ń ṣe nǹkan oṣù nǹkan oṣù ò dá láàrin oṣù wàá ṣe lẹ́ẹ̀mejì láàrin oṣù wa máa rí pé jẹ́ kìdìkìdìkìdì ń jáde ní ojú ara ẹ wàá rí pẹ́yìn dúdú ni wàá rí pé òrí gbọ̀nsẹ̀ ṣe ẹ̀jẹ̀ ni ó bá ti ṣe nǹkan oṣù tán ó máa lọ gbẹ̀jẹ̀ ni èyí tá à ń pè ní páàdì kò rán kò rán nǹkan oṣù títí ẹ àfi tó bá faṣọ gbà á so ìdí eléyìí fibroid ni gbèyàn bá ní lára èyàn máa ní lára tí ìjẹ́ kéèyàn rọ́mọ bí èyàn sì máa ní tó bá bímọ tán tí ò tún bá tún bímọ mọ́ ó tún lè ní fibroid èyàn máa ń jẹ́ bí nǹkan tí mo sọ pé most of àwọn illnesses àjogúnbá ni àwọn àwọn àwọn àwọn àwọn tí èèyàn jogún bá lọ́wọ́ àwọn òbí èèyàn míì wà bẹ́ẹ̀ ìwọ tí yẹ ẹ̀ ní fibroid tó ṣe pé eh, ìwọ ọmọ tó o bá ṣọ́ra tó pé nǹkan tí wọn náà yóò bá ṣọ́ra o likely láti ní láfi ní fibrotin ní ọ̀dọ̀ wa pé èèyàn bá ní fibroid bá a ṣe máa ń tọ́jú rẹ̀ ni pé àwa náà máa ń ṣàyẹ̀wò àbí àníkọ́ńtàn lọ ṣe pelvic and abdominal scan tó bá ti lọ ṣe àá wo ibi tó wà bóorí iṣẹ́ ní ló wà ní àbíta ni ṣé multiple ni bó ló wà ṣé tí ò ní jẹ́ kọ́ ọmọ wọlé ni àbẹ́yìí tó ṣe pé tọ́mọ bá wọlé gan kò ní jẹ́ kọ́ ọmọ yẹn dàgbà yóò di pé bó yóò ní miscarriage ni gbogbo ẹ̀ pátá kò ní láti ṣe abẹ béèyàn mẹ́wàá bá ṣe operation fibroid nítorí pé ń bẹ lọ́wọ́n wọn bóyá náà máa fi rí mẹ́rin tí ò bímọ nínú wọn so la fi sọ wípé ẹ lo àwọn natural herbs yìí ogun ẹ̀ ló wọ́ọ̀kì tó ṣe pé ó ṣe ashred fibroid ashred ẹ̀ kúrò ní inú yín bẹ́ẹ̀ náà ni àwọn bàbá tán ní prostate prostate enlargement ẹ wò ó béèyàn bá ní prostate enlargement àpẹẹrẹ wo ní kọ̀ọ̀kan mọ rí ìtọ̀ mọ́ fọ́nká sí méjì ìkejì ni pé agbọnú òmòró ìkẹta ni pé ẹ̀yìn goro kò ní rí gbọ̀nsẹ̀ ṣe bó ṣí bí ìtọ̀ náà ò dẹ̀ tún ní wá bó bá tọ̀ tán àtòrí tó tún bọ̀ kúṣẹ́kúṣẹ́ àtòrí wípé ńgbà mímọ́ wà àwọn jẹ́ kí nǹkan ọmọkùnrin ọkùnrin kó yọ amọ̀rí pé kò rójú ṣeré ṣe bó bá tiẹ̀ ṣe gan kò ní í dà gbólóògùn pé kò ń file kò ní í dà nítorí pé prostate enlargement ń bá a jà béèyàn bá wá ní tí ò bá tọ́jú ẹ̀ a máa máa di jẹjẹrẹ mo ti sọ rí náà ni pé kí a jẹ́ kí gbogbo ọkùnrin kan tọ́jú prostate wọn akínníyẹn bi àwùsá ni báṣẹ̀dá ṣe dá ó wà ní àpẹẹrẹ ọ̀nà léètọ̀ àti ilé àtọ̀ ni àtọ̀ wà ní ọ̀nà nǹkan ọmọkùnrin ìsàlẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ náà ni àtọ̀ ilé ìtọ̀ ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ béèyàn bá ní tí ò bá lo oògùn sí i ní tí ó bá yá yóò bá ọmọdé pé ó ń tọ ẹ̀jẹ̀ tó bá yá yóò di pé tuntun jáde yóò bá di pé ó ń fúyẹ́ kínní sì ní tán bá lè yọ tán bá fi lè lọ ṣe àgàrà kan onítọ̀ ṣúgà ish kọ́mọ̀dé àti gbé bàbá rẹ̀ lé ẹ try as much as possible láti pè mí kẹ́ dojúkọ kẹ́dojúkọ ìtọ̀ jáde geere bóyá o tiẹ̀ ti ní uti àníta àmọ́ tí ní larry tract infection tó o bá ti ní pè mí sórí aago mi zero eight zero thirty three thirty forty twelve tó o bá ti lọ sí psa ẹ̀ tó sọ pé kó ti di cancer mọ́ wulẹ̀ tí ì lọ gba kẹ́mò mọ́ wulẹ̀ tí ì lò mọ́ ti lọ gbà pè mí sórí aago mi aṣẹ̀dá à ń pè kíní kan ní body resetting gbogbo oró tó ti tú tó ti metasize sí ẹ lára gbogbo oró yẹn lákọ̀ọ́kọ́ fà kúrò kó tó di pé a lògùn níwájú lẹ́ńtọ́ ọlọ́run ìwọ náà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run dá nítorí prostate ó ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú nísìn o bẹ́ẹ̀ bá kọkùnrin bàbá tán ti pé forty sixty sixty seventy eighty jáde ẹlòmíì kílẹ̀ tó wọn yóò tọ̀ bí ẹ̀mẹ́ ẹ̀fà láì ti ponítọ̀ ṣúgà iṣẹ́ prostate nìyẹn o ẹ pè mí sórí aago mi ẹ jẹ́ ká jọjọ sọ tó bá ṣe pé o tiẹ̀ wà lọ́nà tó jìnnà ni nǹkan tí màá ní kó lọ ṣe ni pé kó lọ ṣe PSA tàbí kó lọ ṣe pelvic eh, and scan tó bá ti gbé jáde à ń wò bó ṣe wú tó ibi tó yẹ kó wà ibi tó wà à á fi mọ̀ àbótiẹ̀ ti di prostatitis tó ti defections tó ṣe pé infection yìí ìtọ̀ pípọ́n ló mọ tọ̀ tí ó mọ rùn títọ̀ rí ó mọ rú gbogbo rúfẹ́ rú nǹkan báyìí àrùn ni o èmi àtẹ̀yìn àní wọlé àìsàn bàbá tó dẹ̀ ń wò mí nínú ilé yìí pẹ̀lú ògùn ọlọ́yìnbó tó ṣẹ́gun sí ẹ tó ṣẹ́gun sí náà ló máa dúró jẹ́ ńjọ́ ńjọ́ èyí ọmọ ẹ̀hún ò ní fẹ́ lòmíì ṣe é ẹ tètè kàn sí mi kẹ́ tètè alájà tẹ́ntẹ́ mọ̀ nípa rẹ̀ ni àwọn èèyàn dẹ̀ ń dúpẹ́ lọ́rùn kódà mo ti dẹ́n tó pé ń tọ́ ẹ̀jẹ̀ wàláhì tàláì mi ní máa búra lórí national television ti gbé nǹkan tí mi bá mọ̀ ó ń tọ́ ẹ̀jẹ̀ báyìí tó pé bàbá yẹn bàbá yẹn ṣì wà láyé dìsìn àwọn dókítà ń bèrè pé bóun ló ṣe ṣe à ń sọ fún ọpọlọ́wọ̀n àti ewé àtegbò ni torí tó aláṣẹ̀dá kọ́kọ́ dá fún wa ó ní ewé àtegbò láti fi kojú àwọn àrùn ẹ pè mí sórí nọ́mbà mi bí mo ṣe máa ń sọ 080 thirty three thirty forty twelve a ti wà káàkiri ìlú tá a bá dé tẹ́ ẹ rí páàdé tí ìwọ náà fẹ́ darapọ̀ wa ẹ pè mí zero eight zero three three three zero four zero one two tàbí zero seven zero eighty one eighty six forty nine fifty one tàbí kẹ́ darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára leadwell herbal ní orí facebook www dot meraherbalproducts.com ní orí wẹ́bsáìtì wa gbogbo ẹni tó bá ra oògùn wa a dúpẹ́ kò síbi tá a kì í kóògùn lọ o ìrèkó gangan ni mo fi ṣe olú iléeṣẹ́ tí ó wà ní ìjẹgun ní ìjẹgun road ní ìlú ìjẹgun ní ọ̀nà tó lọ sí kọ̀tún tó o bá ti ń bọ̀ látọ̀nà Mushin àbí ọ̀nà sáti bọ́lẹ̀ ní gate tó o bá ti bọ́lẹ̀ ní gate wọ mọ́tò jẹgun tó o bá ti bọ́lẹ̀ ní jẹgun báyìí ṣàṣọpọ̀ ọ̀nà sọ́dọ̀ alájà tẹ́ntẹ́ gbogbo ìlú tẹ́ bá wà àbí state tẹ́ bá wà ẹ ṣáà ti pè wá ogun wa máa kàn yín lára lágbára ọlọ́run ẹ ṣọ́ọ̀bù wa wà nílọrin o ní shop city three ìrẹ́wọlédé shopping complex ní ẹ̀gbẹ́ winners chapel ní ìlú ìlọrin tàbí number thirty five lagos road ní ìlú adéwọlé fámásì pọ̀ tó ń ta oògùn wa oògùn wa wà ní aslam pharmacy ní ìlú ìbàdàn ó wà ní ọ̀dọ̀ kúnlé àrà náà ní ìlú ìbàdàn níwájú uch bẹ́ẹ̀ bá dé tẹ́ bá dé ìlú ìlọrin àwọn èmi ni gbogbo fífi pharmacy láti one step ni dára ọmọ káyè ni dásámadíyà ni gbogbo wọn ló ń ta oògùn wa kò sí pharmacy tí ó kì í ta oògùn wa tó bá dẹ̀ wá rí i pé <laughs> o ò lè sọ àbí o rí i pé ojú ń tiẹ̀ rántí pé mo máa ń sọ pé ìyá ni mí ìyàwó ni mí ọmọ ni mí bẹ́ẹ̀ náà ni mo sì tún jẹ́ àbúrò fáwọn kan ẹ pè mí ẹ jẹ́ ká jọjọ sọ pẹ̀lú ògùn ọlọ́run a rí ọ̀nà àbáyọ àti àgbékà ibi tí a ó gbé sí àdírẹ́sì ibi tí mo wà ní ìlú èkó ó ní three three four ìjẹgun ìkọ̀tún road ní bank bus stop ní ìlú ìjẹgun tó lọ sí ìkọ̀tún àdírẹ́sì mi ní ìlú eh, ọ̀fà shop ten ọlọ́fà shopping complex ní àtànbá ní ìlú ọ̀fà ní ìlú adó èkìtì ẹ̀yìn èkìtì kété mo kí o ẹ̀ a wà ní adéwùmí complex ní off adébáyọ̀ ní nova road ní ìlú èkìtì òkè pẹ̀tẹ́sì náà ní ògùn ní iléeṣẹ́ wa wà tí ẹ bá dé ìlú ọ̀yọ́ aláàfin ọmọ òṣùpá ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ àtìbà tí ẹ bá débẹ̀ a ní shop twenty seven Ọ̀yọ́ Afijó Cooperative Complex ni ọ̀nà tí ó lọ sí Ìṣẹ́yìn tí a mọ̀ sí Alágbọn níwájú AUD Primary School ni ilu ni ilu Ògbómọ̀ṣọ́ a wà ni apàké ni lepo epo ọ̀hándò tí wọn níwájú ilé epo ọ̀hándò tí wọn ò lò mọ́ yẹn lókè ṣọ́ọ̀bù bàbá amos làlá ibi tán ti ń ta fọ́ọ̀mù ẹ̀ ti rí ṣọ́ọ̀bù wa ketekete òkè pẹ̀tẹ́sì náà là wà kò síbi tẹ́ ẹ wà tẹ́ ẹ tí oògùn ò ní tan tí ò ní kàn yín lára o ẹ ṣe púpọ̀ orúkọ wa ò ní bàjẹ́ bí orin tí mo kọ́ wálé ni pé ọlọ́run ló fún wa àwa náà sì ń fún fi mú àwọn èèyàn pẹ̀lú ògo ọlọ́run bó bá ti jẹ́ tẹ́ bá ti rò sí abọ́ ń bẹ lọ́wọ́n ọmọ ni pè mí hmm, n tí ojú obìnrin mi ti rí nídìí pé ń bẹ lọ́wọ́n ọmọ ojú ọmọ wa ò ní ríràkudà pẹ̀lú ògo ọlọ́run ìwà àgbọ̀n tó ń gbọ́n mi nínú ilé ò ní fi ọwọ́ osùn kó o fi máa pa ògiri gbígbẹ mọ́ ẹkún oṣooṣù ọlọ́run á mú wá sí òpin fún ẹ ṣáà ti pè mí kájọjọ discuss ẹ kádẹ̀gbọ́n ibi tá a gbé kà sí ìwòrò wo ògùn wo ibi tí gbogbo wa jọ wò wọn ní gungun ló máa gún ẹ ṣe púpọ̀ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń rí ìfá àwọn èèyàn sí wa mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ra ògùn wa àtẹ̀yin tẹ̀ ti sẹ́ndì owó tẹ̀ ní ká bá yín sẹ́ndì ẹ̀ à ń ṣe lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ògùn ọlọ́run gbogbo ẹ̀ a máa kàn yín lára ní àìpẹ́ yìí pẹ̀lú ògùn ọlọ́run wọ́n tó bá dẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa kò pè wá Amẹ́ríkà alọ́fíìsì níbẹ̀ ní London alọ́fíìsì níbẹ̀ ní Dublin ọ́fíìsì wá wà mẹ́ kódà tó ìdílé Ghana la lọ́fíìsì ẹ ṣáà ti pè mí tẹ́ bá ti pè mí gbogbo bí tọ́fíìsì wá wà màá máa ṣàlàyé fún yín tí ẹ̀yin náà mọ̀ rí ìyanu pé ewé àtegbò ó ti kọjá bẹ́ẹ̀ gbogbo ohun anísìn gbogbo gbogbo ọ̀nà nẹ́tíwọ́kì tó ń ṣe káàkiri ìmí ìwà tó ṣe pé oògùn wa yìí ó dára jù wá lọ bọ́lọ̀ ń ṣe dá wa ní èèyàn tá a wà well built bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe dá ewé àti egbò wa tó wà well built ngbà tí mo dé ìlú òyìnbó ẹ wo ọ̀rọ̀ pọ̀ ní òwe kọ́bọ̀ ṣé ẹni tí a bá ṣàti pè mí sórí aago mi màá mọ ìyànnà náà gbogbo rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ nọ́mbà mi ni zero eight zero thirty three thirty forty twelve zero eight zero three three three zero four zero one two tàbí zero seven zero eighty one eighty six forty nine fifty one ẹ ṣe púpọ̀ báyìí báyìí o.